ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan ń fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. tó ní gbogbo àgbáńlá ayé adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun fún ìṣọ́ rẹ fún ààbò rẹ fún ìpamọ́ rẹ fún àánú rẹ eléyìí tí ò fi wá sílẹ̀ nígbà gbogbo tọ́jà yìí pé kì í ṣe mímọ̀ ṣe wa la ń wà láyé wà láàyè bí kì í bá ṣe pé ó wù ọ́ nínú àánú rẹ̀ tó ń da wá sí ńlá fi wá ń dúpẹ́ tiwa àwa náà ń dúpẹ́ ti yín bí tẹ́ ẹ wà yẹn wípé ọlọ́run ọba ó jọ fi wá sílẹ̀ nínú ìdààmú kò fi wá sílẹ̀ nínú ìdààmú kò sì pa wá tì ó sì ń fi ohun gbogbo rẹ̀ tó jẹ́ ìṣọ́ rẹ̀ yí wá po àdúpẹ́ o ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìbùkún ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa pẹ̀lú àkọ́tún ìròyìn àjẹ́ àbálẹ̀ níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ńlá tó ti fẹ́ máa fún yín tuntun tuntun gbọ́ orí àtọrùn kíyín ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a kó wá sóde ń kíyín Sunday Tribune àti Sunday Vanguard ìwé ìròyìn ti Sunday Sun àti Sunday Punch Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ̀mí jí o mọ̀mí jp kámọ́ jíṣẹ́ òríran wa náà ló kù. àjẹpá tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa tàbí ṣùgbọ́n kankan ò sí alákàntẹ́ rí yẹn òun lọ́ba ṣepoṣepo bí àkókò bó ṣe jẹ́ ọba nínú gbẹ́dógbẹ́dó ìròyìn ajá balẹ̀ tún ti gàtẹ ọba nínú gbogbo àwọn ètò gbogbo tó ní ṣe pẹ̀lú àtúpalẹ̀ ìwé ìròyìn tòní òtẹ̀ tí ó adé gẹ́gẹ́ bí ìṣe wa àtórí àtọrùn látún gún wà bí ọlọ́ba sórí àpèrè ìtúkọ̀ ìròyìn ajá balẹ̀ lẹ́ni tí ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹrìnlá nínú oṣù kọkànlá ọdún 2021 òní ọjọ́ ìsinmi gbogbo wa pátápátá láàní ìsinmi ayọ̀ àmín ọba òkè kò sí ní jẹ́ tòní kó jẹ́ ẹyọkan ṣoṣo tó kù fún gbogbo wa àmín o lókè pẹ̀ àmín o ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ láyé àti láyé tó dáa àmín Waheed Akíntayọ̀ ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà gẹ́gẹ́ bá a ti ṣe sọ síwájú ìwé ìròyìn mẹ́rin ló bá wa wá ságbòròyìn ajá balẹ̀ ṣèjìkò mí ṣèjìkò ra rẹ láfikín ní ọ̀hún ṣe torí pé ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀ lákàtà tèmi láàárọ̀. tó bó ṣe jẹ́ náà ni orí wí yẹn èmi ọrùn rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a gbé wá sí ojú agbo tòní ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú ń bẹ níbẹ̀ kódà ògbóǹtójú àwọn àjọ elétò òdìbò tó rí ní ìpínlẹ̀ Anambra látàrí ètò òdìbò sípò gómìnà ń bẹ wọn ò tí ì yéé mọ jábọ̀ rẹ̀ o ìròyìn lágbo òṣèlú lágbo ètò ìlera lágbo ètò ẹ̀kọ́ nǹkan amáyédẹrùn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ntọ́kara àlúgbọ̀ngbọ̀n ó súyọ nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin bí ó ṣe àjọ elétò òdìbò sọ̀rọ̀ nínú ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune wọ́n pe ọlọ́run lọ́mọ yọ àwọn níbi dídìbúrú bàrà boro bẹ́ẹ̀ èyí tí àwọn ọmọ gànfẹ́dì fún àwọn òṣèlétò òdìbò ní ìpínlẹ̀ Anambra tá a lẹ ní ọ̀sán ẹ̀ gbọ́ o lójú ìwé kẹta ìwé ìròyìn ti Sunday Tribune. níta gbangba ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí INEC òun náà ni ìròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn Sunday Punch o wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlànà títí dídìbò abẹ́nú nílànà gbangba làṣà tata mọ̀ sí direct primary àjọ INEC pé nǹkan ò lè lọ báwọn ti ṣe rò ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ o bó bá jẹ́ pé ìlànà gbangba làṣà direct primary òun làwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ni wọ́n ṣàmúlò láti fa àwọn ọmọ òye sílẹ̀ tí wọ́n ó jìgbò fún ipò kan tàbí kejì nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2023 wọ́n ní ayé ajẹ́pẹ́ owó eléyìí táwọn ti gbà lérò páwọn ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní yọ gbẹ̀nú òkè kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àfàìmọ̀ káwọn ọmọ ná owó eléyìí tí yọ mọ̀ lọ bíi ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà ó dín mẹ́wàá ìyún three hundred and fifty billion naira kódà ọ̀kan lára àwọn alábòjútó fún àjọ INEC nílẹ̀ wa Nàìjíríà ó ṣe ní àlàyé pé ṣe rí àwọn olóṣèlú tẹ̀ ń wò yẹn wọ́n mọ̀ rọ́gbọ́n dà ọgbọ́n àparùtù bó bá jẹ́ pé ìlànà gbangba làṣáta ó ní wọ́n bá gbé wá láti fi ṣe kò kárí ètò ìdìbò abẹ́nú eléyìí tó jẹ́ ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú yíkalẹ̀ Nàìjíríà gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi ìròyìn yẹn sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ ìbábá ti ń tẹ̀wájú ìròyìn yẹn gbéra látọjú ìwé kẹta ọ̀sán títí di ojú ìwé kẹwàá àtọjú ìwé kejìlá nínú ìwé ìròyìn Sunday Punch. nínú ìwé ìròyìn ti Sunday Tribune náà ni mo ṣì wà lágbo òṣèlú ni sọ̀rọ̀ ó pèsè rí orílẹ̀-èdè wa Nàìjíríà ìjà rẹpẹtẹ ó ti ń lọ láàrin àwọn tí ń ṣe yànga àti ẹni tí ń ṣe yànga sí lágbo òṣèlú ó kódà pé eléyìí ti ti orílẹ̀-èdè wa nàìjíríà dé bèbè odò kan eléyìí tó ṣe pé táwọn aláṣẹ ọ̀bá tètè dá sí i àwọn ọlọ́run odi wí ti ni nínú agbami dògọ́là ló wí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni màá ti jẹ́ iṣẹ́ yẹn ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣálẹ̀ ìwé ìròyìn ti Sunday Tribune níta gbangba rẹ̀ Ọbaṣẹ́kì sọ̀rọ̀ ó yí pé òun ò ní ìpalẹ̀mọ́ kankan tàbí ìpinnu kankan tàbí ìwòye kankan pé òun fẹ́ mọ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú míì kóun á fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ní kọjọ́ o ọmọ níta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune. lágbo òṣèlú ibẹ̀ náà la ṣèwà àti ìkúrò lára àwọn àkòrí táwọn òwe ìròyìn ta kó wá dé láàárọ̀ tí wọ́n pàtẹ rẹ̀ tó tún ní ṣe pẹ̀lú ìròyìn tí agbo òṣèlú lára rẹ̀ láti tajú kan rí ìròyìn kan o èyí tí ń bẹ lójú ìwé kẹta ó lé ní ogún nínú ìwé ìròyìn Sunday Sun tí wọ́n pé lọ́dún 2023 àsìkò rèé o tó yẹ kí ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kó jáde gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà kódà wọ́n ní ọ̀dọ́ gan òun ló yẹ kó goróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè tó bá dọdún 2023 Shettima ló sọ̀rọ̀ ààrẹ fún ẹgbẹ́ kan eléyìí tí wọ́n ń pè ní AYCF gàdàgbà gàdàgbà onánìròyìn yẹn wà lójúde ìwé ìròyìn Sunday Sun bákan náà lórí ìròyìn tó tún ní ṣe pẹ̀lú tí agbo òṣèlú wọ́n ní lórí àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà lábala tó kan ti ètò ìdìbò àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC àtàwọn míì wọ́n ní wọ́n ń bẹ lábẹ́ ìfúnpinpin bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí o lórí ìlànà eléyìí tí wọ́n ń takò tí í ṣe ìlànà dídìbò ní ti ìta gbangba táwọn olóyìnbó ń pè ní direct primaries ibẹ̀ lójú ìwé kejìdínlógún nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní. wọ́n pé ìfẹ̀hónúhàn ti fẹ́ gbòde kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn látàrí pé àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ti ajàfẹ́tọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ni ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ṣáà wọ́n pe àwọn alátìlẹyìn rẹ̀ ti fẹ́ gùn lé ìfẹ̀hónúhàn báyìí o wípé ó ti di ọjọ́ mẹ́tàdínní eléyìí tó ti lò lákòótó àwọn àtìláàwí wọ́n pe sọyìí ó rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè níta gbangba àwéròyìn ti Sunday Vanguard ni mo ti rí i. lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbajúgbajà akọ̀yà nílẹ̀ káàárọ̀ òjìrè wọ́n ní ìlànà kan èyí tí ẹni tí í ṣe amòfin àgbà yẹnyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abubakar Malami tó mú ẹnu bà nípa rẹ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re mọ̀ ti sọ̀rọ̀ lórí ìlànà yìí wọ́n ní lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Nnamdi Kanu wọ́n ní ṣe ló yẹ kíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n kọ́kọ́ pé àwọn ọ̀ṣẹ́jọ́mọ́ o bí wọ́n bá ń wá ojútùú sí gbogbo fíagàn fíagàn tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ti òṣèlú nílẹ̀ wa Nàìjíríà ìròyìn yẹn ń bẹ lójúde ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tààrọ̀ ìbákan náà lára àwọn ìròyìn eléyìí tó tún jẹ́ gbajúgbajà ó ní ìròyìn kan tí wọ́n ń pè olórí orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tó ń ti zulu wọ́n ní wọ́n ṣèdárò lẹ́yìn ọ̀gá ológun kan àtàwọn mọ́kànlá míì tí wọ́n kàgbákò ikú òjijì nínú ìṣẹ̀lẹ̀ sísọ pàǹpádé wọn láti pàṣẹ ikọ̀ adìhámọ́ra kan eléyìí tí wọ́n ń pè ní iswap ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn Sunday Punch. ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Anambra náà ló tún súyọ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune níbi tí ẹni tí í ṣe gómìnà tìlú ìdìbò yẹn ń bẹ̀ tí ń jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ó ṣetán láti ṣẹ́pọ̀ níbàámu pẹ̀lú àtìmú ìgbéga bá ìpínlẹ̀ Anambra ọ̀nbẹ nínú ìwé ìròyìn Sunday Tribune tó jáde fún tòní omi náà tún jẹyọ níbi tí lórí ọ̀rọ̀ ètò ìdìbò èyí tí wọ́n wí pé yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara wọ́n pe ẹgbẹ́ òṣèlú All Progressive Congress pé bó ti wulẹ̀ kí àgbò kan máa fi dùgbẹ̀dùgbẹ̀ tó kò ní jábọ̀ o léyìí tọ́já pé ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Zamfara ìṣọ̀kan làwọn ò fi máa ṣohun gbogbo ọ̀nbẹ ní ìpínlẹ̀ ọ̀nbẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune. ṣé wọ́n ní ìsọ̀rọ̀ ọ̀nà ní gbèsè béèyàn bá sì sọ̀rọ̀ tẹ́ni tí wọ́n sọ̀rọ̀ sí tí ọba lè fèsì ajẹ́ wípé ẹrù ìjà òun náà ní bọ́ lọ́rọ̀ o àwọn dókítà dókítà onímọ̀ ṣègùn òyìnbó lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti dáǹgìgè lóhùn lórí ọ̀rọ̀ kan tó sọ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ẹ lè fi èdìdí di àwọn o wípé káwọn ọmọ rìnrìn àjò kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà pé àwọn ń wá bí nǹkan ó ti ṣe dáa lọ kọjá lọ sílẹ̀ òkèrè ìyún bẹ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé kẹrin ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àbá òfin mẹ́rin ó lé ní àádọ́ta ni wọ́n ti tẹ́wọ́ gbà lórí ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tuntun àtàwọn nǹkan míì tó farapẹ́ ìyẹn bó ṣe wà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo tún tajú kán rí ìròyìn míì èyí tí wọ́n fi sọ̀dọ̀ sójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà wọ́n níṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ti ilé onídàájọ́ ọ́dìlì eléyìí tí wọ́n lọ rèé ya bò gbẹ́ ibẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní òun náà ni yóò jẹ́ irúfẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún o tí ẹnìkan ti ṣe igbákejì ọ̀gá àgbà kan fún ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí CSP tí yóò gbé ìgbésẹ̀ rẹ̀ wọ́n ní ẹnìkan lọ sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ láti iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìròyìn yẹn náà ń bẹ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dọ̀ ìròyìn gbogbo tó súyọ yìí àbá ní àmọ́ kúkú mọ̀ sí gbogbo fìlà òun gèlè ẹ̀ lọ mm, yóò gba àwọn àkókò tó kù. bí ọba ṣe ti ìròyìn kan ti ń bẹ lójú ìwé kejì ó lé ní ogójì mm. nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní wọ́n ní lórí ọ̀rọ̀ COVID-19 ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ná owó kan tí ń lọ bíi bílíọ̀nù kan ó lé mẹ́rin náírà one hundred and four billion naira lórí pé à ń fọwọ́ àtàwọn ètò kan tó ní ṣe pẹ̀lú ti àwọn ọ̀dọ́ ẹ wá rí i lórí ti ìṣẹ̀lẹ̀ títan náà ránmọ́ránmọ́ wádìí lórí gbogbo bí wọ́n ti ṣe ń ṣòwò nínú àjọ tó ń rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta tá a mọ̀ sí NDDC wọ́n ní àwọn olóṣèlú àti àwọn agbaṣẹ́ṣe wọ́n ti ń sátọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ kí wọ́n ó lè ríbi dé sí lórí ọ̀rọ̀ ọ̀ṣẹ́ ìwádìí eléyìí ti ń lọ lọ́wọ́ yẹn ibẹ̀ lójú ìwé kejìléní ogójì nínú ìwé ìròyìn Sunday Punch ẹjá gbàbẹ̀ kákọjá lọ sójú ọjà pápápá ọmọ alájẹ ni wá àfẹgbẹgbà àjẹkárí bá a bá lọ tá a bá padà dé ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ nìkan ni fresh ilé orin challenge ńbàdàn ibẹ̀ lẹ́ẹ̀ ti bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. òkòtó Grace World Outreach in conjunction with Can Ijebugbo present five days power pack crusade. Team the power as of old. Ìsọjí agbára ọlọ́dọ́ márùn-ún tí a fi darí sí ẹ̀mí Ọlọ́run alàyè gbé kalẹ̀ látọwọ́ àpọ́sù J.O. Afọlábí Òkòtó Jésù pẹ̀lú àkórí agbára ìṣẹ̀lẹ̀ ìgbani. Láti rẹ̀ Jésù ló yẹ Olúwa aago márùn ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ ẹtì ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí nìsọjí wáyé ní ààfin orímọlúsì òkè tako nílùú jẹ̀bú-gbó st thomas african church tó wà ní ọbádà station níbẹ̀ la ó ti pàdé láago mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ tuesday àti wednesday fún ministers and workers conference àdúrà pàtàkì tún wà fún gbogbo oníṣẹ́ owó àtòníṣòwò lọ́jọ́ ẹtì friday tí sọjí náà ó parí evangelist fọláṣadé odúyẹmí kan chairman ìjẹ̀bú west evangelist michael ìlọ̀rí kan ten manager, ìjẹ̀bú north evangelist ìdòwú joshua alága ìgbìmọ̀ ìsọjí apostle j o apọ̀lábíòkòtó jésù lónìsọjí jésù lolúwa. lolúwa gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn trailer láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ́sì fíìlì ẹ̀kẹ́ dá náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwò road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́lẹ̀ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o mama educom fashion school. of course. ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change tẹ́lọ̀ ẹ̀ ni. èmi mà ní tẹ́lọ̀ ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣ lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine o oh five o oh one four o o eight one six nine o five o one four o o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi máa rojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹbọ kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight. àwọn onímọ̀ ìṣègùn nípa ìsọjọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ń pe àkíyèsí àwọn abiyamọ sí ewu tó rọ̀ mọ́ àìsàn òtútù àyà ohun tó ṣokùnfà àti ọ̀nà àbáyọ òtútù àyà máa ń wáyé nípa kòkòrò tó ń bá àyà fínra tí a kò lè fojú rí èyí tí àkọsílẹ̀ fi hàn pé ó ti ṣekú pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin àwọn ọmọ wẹ́wẹ́ ṣáájú ọdún twenty seventeen lágbàáyé tó sì pa ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún kan náà ṣe fẹ́ gbọ́ àìsàn òtútù àyà nípa ìkọsísí tàbí nípa fífi ọwọ́ ìdọ̀tí kan ẹnu ìmú tàbí ojú tó sì lè ní àwọn àpẹẹrẹ bíi ikọ́ kàtá ibà mímí léraléra ìpèníjà àtìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn òtútù àyà ṣe é dènà nípa ìtọ́jú láì jáfara ẹ fún ọmọ yín lọ́yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́ láì fi ohunkóhun là á kẹ̀sì tẹ̀síwájú fún ọdún méjì mìíràn ẹ rí i pé àwọn ọmọ yín gba abẹ́rẹ́ àjẹsára wọn pérépéré kó sì gbé ọmọ rẹ lọ sílé ìwòsàn tó bá ṣe àkíyèsí àpẹẹrẹ ìpèníjà àìlèmí dáadáa ìkéde ìwà látọ̀dọ̀ Pediatric Association of Nigeria àìsàn ẹni gbọmọ pa wa o. ẹ bá mi ká lè lùyà ogun ti o mo ti bọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Dextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ a máa wọnú ìyìn laago mẹ́wàá alẹ́ Light of Christ Church International aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge Ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akẹ́ Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Adùkẹ́ Gold evangelist Mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà reverend dr ao oyèkànmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọ́táyọ̀ lọ́lọ́run fi ìran yìí rán láti máa gbé àkànṣe ìyìn yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega Press concert ní kátijọ́ fi ìyìn fọlọ́run lálẹ́ thursday 18 november ọdún yìí aago mẹ́wàá light of christ church international ní odò ọ̀nà challenge ìbàdàn nínú àkànṣe ìyìn tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí ìmọ̀ àbí testimony lórúkọ Jésù. The Ace Fashion Academy tún ah. gbé nǹkan ara dé o wákọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ìrọ̀rùn ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o The Ace Fashion Academy pẹ̀lú ìbáṣepọ̀ Institute of Entrepreneurship and Development Studies Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms mall green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close schools iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ miss ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn tó bá ti ṣí ẹgbàá pó ti ṣí ó ti ṣí fáínálì náà ni o ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú là á fi ṣẹwọ́ òkèlè àkọ́bù tọ̀dọ̀ tèmi eléyìí tí kì í ráwọn ọbẹ̀ làmúmi rí àbọ̀ nípa bí àwọn àjọ elétò òdìbò ṣe ń jábọ̀ gbogbo ntọ́jú wọn kàn lájò níbi ètò òdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra nígbà tí ó tún tẹnubọ̀ ròyìn ẹni tí ṣe ọ̀gá lẹ́ka ìlanilọ́yẹ̀ fún àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Festus Okoye ló wí pé iṣẹ́ fẹ́ gbọ́ ojú àwọn òṣìṣẹ́ àwọn mọ̀rímọ̀bò ní ìpínlẹ̀ Anambra ó pé gbogbo àwọn ibùdó ètò òdìbò bíi méjìlá kan wà tó pé nǹkan pa kàsọ́ńbẹ̀ tí àwọn ọmọ gànfẹ́ tí a ti di búrúbàrà borobé àjọlé òṣèlè àjọlé tó dìbò tọ́ba ṣàyà bí ẹ̀yìn àwọn gbẹ́nlẹ̀ ni àwọn sì lọ rẹ̀ èrú pamọ́ àpè ọlọ́run ló ní kí wọ́n ti ta àwọn lólobó káwọn náà tó ti wá sọ fún àwọn òṣè elétò ààbò pé ẹ bí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ò níjọ́ ò ní ìsìn ojú ni wọ́n mú tó àwọn ará bíi níta gbọ́pin ẹ̀ wúre o wọ́n pe bẹ́ẹ̀ náà ni àwọn fi tètè yá àti yá kẹ́ wà ní kíkálẹ̀ bí ìbọn wọ́n pẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n palẹ̀ ìkan nínú àwọn òṣìṣẹ́ aláṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ elétò òdìbò kan mọ́lẹ̀ ní ẹkùn òdìbò keje níbùdó ètò òdìbò kejìlá níbi tó ti jẹ́ pé ọ̀kan lára àwọn ọmọ àgùnbánirọ̀ ni ọmọ ọ̀hún ṣe wọ́n pé ńgbà tí wọ́n palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ọkùnrin ni látàrí wípé wọ́n sọ wípé kọ́ corporate ni o gbogbo táwọn bá ti ní kó ṣe ni kó ṣe ṣé wọ́n fi sọ ìdí ikó tóun kọ́ ọ̀yà corporate ni tọmọ ti bí pé àárá o òun ọ̀yìn náà òun ọ̀sẹ̀ wọ̀n rí o àṣẹ tí wọ́n bá pa fáwọn náà ni àwọn tẹ̀lé o wọ́n pé wáhà yìí ti ń wí fún tọkọ̀ tí ọ̀gbọ́n ti ń dàgbà ju olóyìnbó bí wọ́n ṣe he lápámúnù wọ́n gbé sínú ọkọ̀ kẹ̀kẹ́ mọ́rúwá wọ́n sì wá lọ wọ́n ní kí àtàwọn òṣèlétò ààbò gbọ́ wọ́n ní ẹni tí wọ́n kẹ́fìn wípé ńlọ ńlọ ṣẹ́wọ́ sí àwọn ọmọ gàfẹ́ yòókù ènìyàn náà palẹ̀ àwọn òun náà mọ́lẹ̀ wọ́n ní bó ṣe di wípé wọ́n jẹ́wọ́ nù wípé ńgbà tó fẹ́ mọ bú àwọn ńlá wọ́n gbé ńlẹ̀ wọ́n pé kọ̀bá ti mọ bẹ́ẹ̀ wípé ní ẹkùn òdìbò kẹtàlá náà wọ́n pé wọ́n tó ṣe bẹ́ẹ̀ kan lára àwọn òṣè àjọ elétò òdìbò wọ́n ní ẹlu náà lálùyíra wọ́n ní bẹ́ẹ̀ náà ló wáyé ní ẹkùn òdìbò eléyìí ti ṣe ìkẹtàdínlógún wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ sórí tọ́já pé bí ọ̀nà bíi méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn ti fẹ́ mọ ọkọ̀ atalúbúlúbú sí àwọn òṣè àjọ elétò òdìbò ní ojú kó tó wá di pé àwọn òṣìṣẹ́ elétò ìlera wọ́n gba àwọn lẹ̀ wọ́n pé kò sì lè mọ́ rí bẹ́ẹ̀ níbi tó bá ti dàbí ìgbà wípé àwọn alátìlẹyìn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tàbí tí wọ́n jẹ́ alátìlẹyìn àwọn olùdíje kan wọ́n bá jẹ́ ẹni tó kórìíra òótọ́ ọ̀rọ̀ tàbí tí wọ́n ń wá ọ̀nà tí wọ́n fi pe àfínlẹ̀ èbó fi dúdú pe funfun tí wọ́n fi jẹ́ kí ìgbójó fàyìnà kọ́ wáyé ń bẹ̀ tàbí tí wọ́n fi ń dàbí ọgbọ́n láti palẹ̀ àpótí ìdìbò mọ́lẹ̀ kí wọ́n da gbogbo nǹkan pọ̀ kọ́ mọ́ ní ojútùú wọ́n ní ní irú nǹkan bẹ́ẹ̀ ní fi máa ṣẹlẹ̀ àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó pe kò sí wàhálà ó pe gbogbo ọgbọ́n ojoojúmọ́ náà ni àjọ elétò ìdìbò gbajúmọ̀ sí i ọ̀gbẹ́ni Festus Okoye ó ní náà ló sì fi jẹ́ pé bẹ́tọ̀ òdìbò bá ń bọ̀ lọ́nà àwọn akọ́kọ́ máa ṣètò ìlanilọ́yẹ̀ fáwọn olùdíje àwọn àsìmọ́ tó pè wọ́n pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ alátìlẹyìn wọn wípé ṣe é fẹ́ gbọ́ o ẹ mọ̀ tàṣe àgẹ̀rẹ̀ o ó pé ẹ wo gbogbo báwọn ṣe ìbẹ̀rẹ̀ sí ní ṣèlanilọ́yẹ̀ lóòrèkóòrè tí ń jáde nínú ìwé ìròyìn tí ń jáde nínú e, ètò móhùnmáwòrán tó tún ń lọ ní orí ẹ̀rọ ayélujára káàkiri táwọn tó lọ sí ìpínlẹ̀ tọ́rọ̀ kàn lọ ṣètò ìlanilọ́yẹ̀ ó ní síbẹ̀ ayin kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùgbẹ́ ní ọ̀rọ̀ àwọn ọmọ gànfẹ́ oníṣùgbọ́n orí kó àwọn yọ lórí jíjígbé wọn ọmọ ẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune èyí tí ọ̀gbẹ́ni Festus Okoye tó fi jábọ̀ ohun ojú wọn lájò níbi ètò ìdìbò pínlẹ̀ Anambra. tó bá jẹ́ ní ti àjọ INEC ni ìròyìn ṣẹ́kù kò tí ì tán o lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ẹ wò ó owó eléyìí táwọn ná láti gbọ́ bùkátà ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 wọ́n ló ṣeé ṣe kówó yẹn kó fò fẹ̀rẹ̀ lọ sórí bílíọ̀nù lọ́nà ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún náírà ó dín mẹ́wàá ìyún three hundred and fifty billion naira gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke wípé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ já ó ti kú òníye tí wọ́n ń ta o wọ́n nítorí pé ètò ìdìbò gbogbogbò ọdún 2023 wọ́n ló ṣeé ṣe kó ná àwọn tó ọ̀tàlẹ́ lọ́ọ̀dúnrún bílíọ̀nù náírà ó dín mẹ́wàá three hundred and fifty billion naira tako owó eléyìí táwọn ná lọ́dún 2020 lọ́dún 2019 eléyìí ti ṣe òjìlénígba bílíọ̀nù náírà ó lé méjì two hundred and forty two billion naira àjọ INEC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọn ni ọ̀rọ̀ gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ wọ́n ní ìdí abá wípé ipò tí nǹkan fi gbówó lórí gègé lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ló ti ju ti ọdún 2019 lọ wọ́n ní bàbá yọwọ́ eléyìí wọ́n ní ṣe rí ipò eléyìí tí owó náírà orílẹ̀‐èdè wa nàìjíríà tó fi di jábútẹ́ wọ́n ní eléyìí náà wọ́n ní ó wà lára àwọn nǹkan táwọn rò mọ́ owó eléyìí táwọn fẹ́ ná yìí wọ́n ní bákan náà ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ti pakasọ̀ ju ti àtẹ̀yìnwá lọ o wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn sì tún ń rò mọ́ owó eléyìí táwọn ò fi tọpinpin ìlànà tí ètò ìdìbò abẹ́nú ní gbangba làṣáta tá a mọ̀ sí direct primary gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àtúnṣe rẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà lábala eléyìí tọ́jọ mọ́ ti ètò ìdìbò wọ́n ní kò wá tán síbẹ̀ o wọ́n ní àwọn tó ti ṣe àwárí àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé kan eléyìí tó sì jẹ́ pé àwọn ò nílò láti ra àwọn ìmọ̀ ẹ̀rọ yìí o wọ́n ní nínú eléyìí tó jẹ́ wípé ẹ̀rọ kan tí yóò máa ṣe àyẹ̀wò ojú olùdìbò tí wọ́n ó sì tún lórí ọ̀fẹ́ láti máa tẹ ìka láti lè fi mọ ojúlówó olùdìbò eléyìí tó ní káàdì ìdìbò gangan wọ́n ní ìlànà yìí òun náà ni àwọn ṣe àmúlò rẹ̀ o lásìkò ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí àjọ INEC bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ṣe rí lásìkò ètò ìdìbò gbogbogbò èyí tó wáyé ní ọdún 2019 wọ́n ní owó ilé ìtọ́ ti àjọ INEC lọ́wọ́ òun náà ní í ṣe one hundred and eighty nine point two billion naira tó sì jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní owó tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n ní owó yẹn lé fẹ́rẹ́fẹ́ ní bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà ní iyùn thirty point five billion naira wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò níléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwọn náà gba owó eléyìí ti ṣe bílíọ̀nù méjìlá náírà ó lé ẹ̀sùn méjì iyun two point twelve point two billion naira wọ́n ní ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́fíìsì wọn wọ́n ní owó tí wọ́n tẹ́wọ́ gbà ń bẹ̀ wọ́n ní owó yẹn jẹ́ bílíọ̀nù mẹ́rin náírà ó lé ìgbọ̀njẹ̀ méjì iyun four point two billion naira wọ́n ní kò tán síbẹ̀ o àjọ ààbò ara ẹni làbò ló tà mọ̀ sí NSCDC wọ́n láwọn náà tẹ́wọ́ gba bílíọ̀nù mẹ́ta àtàbọ̀ náírà iyun three point five billion naira wọ́n níṣẹ́ ìwádìí àjọ eléyìí tó ń bójú tó ìwọléwọ̀de lórílẹ̀‐èdè wa nàìjíríà ta a mọ̀ sí immigration wọ́n láwọn náà tẹ́wọ́ gba owó kan tó lé fẹ́lẹ́lí ní bílíọ̀nù méjì àtàbọ̀ náírà ìyún two point six billion naira wọ́n ní àpapọ̀ gbogbo rẹ̀ òun lọ́wọ́ á kú sórí òjìlénígba bílíọ̀nù náírà ó lé méjì àti ìgbọ́njẹ méjì two hundred and forty two point two billion naira nígbàtí àjọ INEC tí wọ́n ṣe àlàyé sọ́wọ́ wájú sí i wọ́n ní lásìkò ètò ìdìbò gbogbogbò tó wáyé lọ́dún 2019 wọ́n ní àpapọ̀ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n dìbò ni wọ́n jẹ́ ọgọ́rin mílíọ̀nù iyùn 80 million tó sì wáá jẹ́ wípé owó táwọn ya bátàdì rẹ̀ lẹ̀ wípé àwọn ọ̀nà lórí olùdìbò kọ̀ọ̀kan wọ́n ló kù fẹ́lẹ́ líkọ́ wọ dọ́là mẹ́jọ ni o iyùn 7.7 dollars wọ́n ní lásìkò tá à ń sọ yìí wọ́n ní owó tí wọ́n ń ṣẹ́ dọ́là ẹ̀yọ kan wọ́n ní kò kọjá ọ̀ọ́dúnrún náírà ó lé márùn-ún ìyún three hundred and five naira àmọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àjọ INEC wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke wọ́n ní nǹkan ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n mọ̀ tó ti fò fẹ̀rẹ̀ látòrí ọgọ́rin mílíọ̀nù tí wọ́n ti wá wọ ọgọ́rùn mílíọ̀nù bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní sẹ́rí lásìkò ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 wọ́n ní táwọn ya bátànì rẹ̀ lẹ̀ lórí èèyàn kọ̀ọ̀kan òun náà ni wípé owó tí àwọn ọ̀sẹ̀ dọ́là wọn ló ti fò fẹ̀rẹ̀ o sórí náírà mẹ́wàá ó lé ní irinwó ìyẹn four hundred and ten naira wọ́n ní iye tí wọ́n ó ṣẹ́ dọ́là kọ̀ọ̀kan lélẹ́yìí gẹ́gẹ́ bí àjọ INEC bí wọ́n ti ṣe wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àbájáde gbogbo iṣẹ́ ìwádìí àwọn lọ́tún àti lọ́sì pẹ̀lú owó ná eléyìí táwọn fẹ́ ná yìí wọ́n ní ó dájú wípé àjọ INEC àfàìmọ̀ kí wọ́n mọ̀ náwó eléyìí tí yọ tayọ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà ó dín mẹ́wàá ìyún three hundred and fifty billion naira fétò ìdìbò gbogbogbò tọdún twenty twenty three ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ tààràtà kọjá lọ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch láti ka àkàyé rẹ̀ kọjá báwọn. tọ́ba jẹ́ tagbọ́ òṣèlú kò sí wàhálà kankan ẹ jẹ́ ká lọ sí ojú ìwé ìròyìn tá pè ní Sunday Tribune lójú ìwé kẹrin rẹ̀ ìròyìn tó gbé bọ́dì tó ní ṣe pẹ̀lú tí Dogara wí láti ìta gbangba yẹn lọ́wọ́ balẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹrin níbi tí ẹni tó ti gbà kan rí jẹ́ abẹnugan lẹ́gbẹ̀mọ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Yakubu Dogara ẹni ó sọ wípé ẹ wò ó orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn olùṣeyànga ẹni tí ń ṣeyànga àti àwọn tí wọ́n ń ṣeyànga sí si, ńlọ́dàbí gbà pé wọ́n ti fẹ́ wakọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lọ sí bèbè bèbè odò eléyìí tó ṣe pé báwọn aláṣẹ ọ̀bámúrare ó ṣeé ṣe kó yí kó yí dànù wí ti sínú agbami odò ni yakubu dogara ẹni tó pabi yàbìdún ọ̀rọ̀ ọ̀hún ní olúlu lẹ̀wà nílùú àbújá lánàá níbi tí wọ́n ti pè é síbi ètò pàtàkì kan tó wáyé ní ilé ìwé ga fáfitì ti uni àbújá ibẹ̀ ló ti sọ̀rọ̀ nígbà tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀míà ẹ̀míà ẹ̀míà kànrìnkànrìn ẹ̀míà ti ìpínlẹ̀ Kano ẹ̀míà ti ìpínlẹ̀ Sokoto ẹ̀míà ti ìpínlẹ̀ Kaduna tí wọ́n ń bẹ níkàlẹ̀ níbi ìpàdé ẹ jẹ́ ká gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn tá sì fi ìmọ̀ràn ṣọwọ́ sí àwọn olóṣèlú eléyìí tí ẹ pé kó lè wà ní ìbámu pẹ̀lú ìgbéga láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó gòkè àgbà wọ́n yí pé ẹni tí í ṣe ó ti fìgbà kan rí jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí Yakubu Dogara yẹn tí wọ́n pè gẹ́gẹ́ bí ẹni tí ó sọ̀rọ̀ tí ó dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ níbi ìpàdé ọ̀hún ńlọ́wọ́ sọ̀rọ̀ tó wípé ṣe é fẹ́ gbọ́ tá a bá ní ká yọ ti wípé àwọn kan wọ́n ń dúró ní ìdúró wípé àwọn ọmọ ṣebí ìgbà pé àwọn mọ ètò àkóso ṣe ju àwọn ẹgbẹ́ òṣèlú kan lọ ìyẹn tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ń ṣe yàǹgá sí ẹgbẹ́ òṣèlú kejì ní ìlànà ti wípé àwa la lẹ́nu ń bẹ̀ àwa la wà ń bẹ̀ wọ́n ní dògárà pé tí ọ̀bá ìtì sí pé wọ́n múyàn kúrò ní ojú ọ̀nà àti máa ṣètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà pé ó ṣeé ṣe kí ọkọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà kó yí dànù wí ti ṣùgbọ́n tí ọ̀bá sí yànga kankan ń bẹ̀ tí ò sí àǹfààní ẹni pa tí ò sí àǹfọwọ́ lalẹ̀ wípé àwa la wà ń bẹ̀ pé orílẹ̀-èdè wa nàìjíríà yóò gòkè àgbà dàgbà sí dáadáa nígbà tó túbọ̀ tẹ̀síwájú ó pé ẹ̀yin ẹ lọ rèé bojú wẹ̀yìn wò kẹ́ ẹ lọ rèé wo bí àwọn ètò ìdìbò eléyìí tó ti wáyé kọjá lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ lọ wo bó ṣe ti rí ẹ wò yìí tó tún ṣẹlẹ̀ ní ọdún 2015 ẹ wò ó wípé nígbà tó tún di ọdún 2019 òmíì náà tó tẹ̀lé ètò ìdìbò míì náà ní tó ń palẹ̀ mọ́ yìí ní ọdún 2023 ó pé gbogbo ẹni tó bá wà nípò àkóso tó bá ti ríra rẹ̀ bí ìgbà pé bóun bá ṣe eré ọlọ́run ló jí ọ dáa bọ́bá tó kù dúró ẹ̀ káàtó àmúwọ́ ọlọ́run ni kó sì mọ̀mọ́ ẹni tó bá ṣe olóṣèlú tí ọba ti mọ̀ bẹnu àtẹ́lu àwọn tó ti ṣe ìlú rẹ̀ kọjá lọ kọ́ mọ̀ rí bígbà pé àkókò tòun ni òun fi mọ̀ ṣe dáadáa ju tiwọn lọ tí ọba ti mọ̀ tàbùkù ẹni tó ti ṣèlú rẹ̀ kọjá lọ lórílẹ̀‐èdè ipò ṣeéṣe káwọn tó ti ṣèlú rẹ̀ kọjá lọ ní orílẹ̀‐èdè Nàìjíríà tàbí ní orílẹ̀‐èdè yòówù tí ìbá àríkọjẹ kí wọ́n bójú wẹ̀yìn wò wọ́n bá ṣe pé mi bá ṣe báyìí tí mo bá ṣe báyìí nígbà tèmi ó ṣeéṣe kí nǹkan mọ̀ fẹ́ bàjẹ́ àìṣe báyìí àìṣe báyìí ńlọ́fẹ́ dàbí gbà pé n ò gbọ́n o ẹ̀yin náà ẹ wá mọ́ tẹ̀ ẹ mọ́ rìn àjò yẹn o ẹ ṣe báyìí ẹ rìn báyìí pé ẹni tó ti jẹ baálẹ̀ rí nílùú ó ti màṣírí ìlú jẹni ó ṣẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ lọ ẹni tí jẹ baálẹ̀ nílùú ó ti màṣírí ìlú àti ìletò rẹ̀ ju àwọn tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ lọ wípé ilẹ̀ tí ò tójú ẹni sú àìmọ̀ òkun rẹ̀ rìn ìní ẹni ó bá ṣẹ̀ṣẹ̀ tẹ́wọ́ gba ètò àkóso orílẹ̀-èdè tàbí ìlú tàbí ìjọba àbílẹ̀ ṣùgbọ́n láti máa gba ọgbọ́n lọ́wọ́ àwọn tó ti ṣèlérò kájọ́ lọ ká mọ̀ máa sọ wípé tí wọ́n bá wo ó pé yóò mú ìdàgbàsókè bá ìlú bẹ́ẹ̀ àti ẹni tó bá tẹ́wọ́ gba irú àkóso tuntun bẹ́ẹ̀ ó pé ṣùgbọ́n àwa ń ṣe yànga àwa la wà ń bẹ̀ àwa la mọ̀ ọ́n ṣe àwa lẹnu wa tọ̀rọ̀ ó ní kì í jẹ́ kí nǹkan kó ní àtòbí tí wù kó mọ Yakubu Dogara wá pé fún gbogbo ẹ̀yin tẹ́ wà lóróyè lọ́wọ́lọ́wọ́ o kẹ́ ẹ yá fi eléyìí ṣe ìkìlọ̀ o ẹ dúró ní ìdúró pé orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá dáa ọjọ́ dáa fún gbogbo wa ni bọ́bá sì wá kù díẹ̀ káàtó gbogbo wa náà lájọ bàjẹ́ ọmọ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune. kásáré kú ò lágbo òṣèlú pápápá káta kọ́sọ́ bọ́sẹ̀ ẹ̀ka ti ètò ìlera lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch òun náà ni mo ti tajú kán rí ìròyìn nínú eléyìí tí àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n ti ń fèsì ọ̀rọ̀ fún gìgẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí tó jáde pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fẹ́ fi èdìdí de àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera mọ́lẹ̀ kí wọ́n má jáde kúrò lórílẹ̀-èdè wa Nàìjíríà fún gbèdéke àwọn àkókò kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pé àwọn kọ́ o ẹlẹ́dàá àwọn sì kọ́ ìfilọ̀ kan látẹnu ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè yìí dókítà Chris Ngige lẹ́ni tí ń béèrè fún pé àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti bu omi ìmọ̀ mu ó ló di dandan o kí wọ́n máa lo gbèdéke ọdún mẹ́sàn-án gbáko lórílẹ̀‐èdè Nàìjíríà kófin ó tó lè fààyè gbà wọ́n pé kí wọ́n rìnrìn àjò kọjá lọ sórílẹ̀-èdè yòówù tó bá wù wọ́n lágbàáyé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní òǹkà tó jẹ́ ti àwọn dókítà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì ní United Kingdom wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ àti ọ̀rìnlélẹ́ẹ̀dẹ́gbẹ̀rún ó lé mẹ́ta ìyún eight thousand nine hundred and eighty-three ìyún títí àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní bí a sì ṣe ń sọ̀rọ̀ yìí nínú ọ̀sẹ̀ eléyìí tí a kó sí ní tuntun tuntun yìí wọ́n ló ṣeéṣe kí òǹkà wọn kó wọ ẹgbẹ̀rún mẹ́sàn-án wọ́n ní eléyìí náà òun ló mú gègé gbárata o lásìkò eléyìí tí ń sọ̀rọ̀ gbé àbá ètò ìṣúná tó jẹ́ ti iléeṣẹ́ rẹ̀ lẹ́yìn níwájú àwọn ìgbìmọ̀ tẹ̀kótó tilégbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láàrin ọ̀sẹ̀ eléyìí tá a lò tán wọ́n ní gègé lọ́mọ bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde wípé àwọn ọlọ́pọlọ pípé lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà níṣe òun náà ni wọ́n mọ̀ ti dínkù jọjọ ó sì pé torí bá méjì kọ́ o ó ní torí owó eléyìí tí wọ́n fi ń lọ sílé ẹ̀kọ́ tó ní pẹ̀lú ti ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé owó ọ̀hún kéré jọjọ ni o gẹ́gẹ́ bí mínísítà ọ̀hún ṣe ṣe ní àlàyé ó ní ẹ̀yin náà wò ó bí ìgbà tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ní ń tọ́ àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó nílé ẹ̀kọ́ ni o ó ní nítorí ìdí èyí ó yẹ kí èdìdí kankan wà eléyìí tí wọn ò fi máa dè wọ́n mọ́lẹ̀ lórílẹ̀ wa nàìjíríà pé wọ́n gbọ́dọ̀ sin iṣẹ́ sin ìjọba fún odidi ọdún mẹ́sàn-án gbáko kí wọ́n tó lè lórí ọ̀fẹ́ láti rìnrìn àjò kúrò lórílẹ̀ wa nàìjíríà wọ́n ní gègé nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe àfiwé ọ̀rọ̀ káàkiri orílẹ̀ àgbáyé oníṣẹ́ ọ̀fẹ́ òun náà ni wọ́n ń kọ́ in tó ní ṣe pẹ̀lú ètò ìlera láwọn bòmíì lágbàáyé ni ó ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ó ní torí pé nílẹ̀ gẹ̀ẹ́sì pàápàá nílùú London ó ní owó eléyìí tí wọ́n fi ń kọ́ni lẹ́ka ìmọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò ìlera ó ní nǹkan bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta pọ́ùn ó dé márùn forty five thousand pounds ó ní náà ni wọ́n fi ń kọ́ ó ní bẹ́ẹ̀ èèyàn bá sì lọ sórílẹ̀‐èdè Amẹ́ríkà ó ní owó tí ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin dollars ìyún eighty thousand dollars ó ní náà ni wọ́n ná ń bẹ̀ o ó ní bẹ́ẹ̀ lọ́mọ sòrí káàkiri àgbáyé àmọ́ ńgbà táwọn ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ kan tó jẹ́ ti àwọn dókítà olùtọ́jú eyín lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ẹgbẹ́ tó jẹ́ ti àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó ní tìbútòrò orílẹ̀‐èdè yìí wọ́n ní níṣe ni wọ́n mọ̀ bu ẹnu àtẹ́lu èròǹgbà ìgìgè tó ń ti ìfilọ̀ tó fi lọ̀ wọ́n yìí wọ́n ní irúfẹ́ rẹ̀ ó kù díẹ̀ káàtó kódà ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ fún ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní MD CAN tó tún wá jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ fún ẹgbẹ́ ìkan náà ọ̀jọ̀gbọ́n Ken Ekilo wọn ní nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ṣe pẹ̀lú àwọn oníròyìn ibẹ̀ ló ti ṣàlàyé pé irú ìfilọ̀ báyìí ìfilọ̀ eléyìí tí ò bójúmu ni o tó sì kù díẹ̀ káàtó lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ekilo ṣe ní àlàyé wípé ẹ wò ó ní ti ń kọ ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ àwọn òṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè ìlóminú tí wọ́n pé àwọn ọlọ́pọlọ pípé lẹ́ka ti ètò ìlera ni wọ́n ń joro sí lójoojúmọ́ ó ní kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó náà lọ́rọ̀ mi léyìí o ó ní kẹ́sì mọ́ gbọ́ o fífi èdìdí de àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó àtàwọn míì lẹ́ka ètò ìlera ó ní kò lè dẹ́kun ìtọ́ ṣẹlẹ̀ tó fi mú ẹni tí í ṣe mínísítà òun bẹ̀rẹ̀ sí ní máa kọminú òde ó ní torí wípé àwọn bíi tó yẹ kí ìjọba ó bójú wò àwọn ibi tó yẹ kí ìjọba ó ṣiṣẹ́ sí ṣiṣẹ́ tọ̀ ó ní gbogbo rẹ̀ pátápátá òun náà níjọba díjú sí ìròyìn ẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch òun lẹ́ẹ̀tì gba balance ìròyìn ó tó di pé rojú ọjà lọ́rẹ̀ bá Fẹ́mi Alábí tó bù kẹ́díwọ́ ìwòjú <laughs> àwa méjèèjì ìpè ẹ̀jẹ̀ ń polówó ọjà àjò hmm. polówó ọjà fọkànbalẹ̀. yà á lọ sínú ìwé ìròyìn ti Sunday Vanguard bẹ́ẹ̀ ìròyìn yìí tún kà ń kó kódà fàìmọ̀ kọ́mọ̀ṣẹ́ pé nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin gan lọ́wà. Ọbaṣẹ́kì sọ̀rọ̀ ni hmm. ó pé òun ò ní nínú ète àti èrò rárá pọ́n fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ hmm, hmm. ó pé àwọn ti jọlẹ̀ pọ̀ ni o bí ìkẹtọ́bọnú náà ẹni tí wàá ṣe gómìnà ìpínlẹ̀ Ẹdó ló wí bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni Godwin Ọbaṣẹ́kì ẹni ó wí pé gbogbo báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní máa wá ìwákùwá káàkiri nípa tòun tí wọ́n sì mú ọ̀rọ̀ nínú ikùn ó ní wọn ṣe é fẹ́ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ lẹ́nu oníkàn torí ẹnu oníkàn là á ti gbọ́ pọ̀ ń ó ní òun ò ní nínú èròǹgbà rárá o láti fẹ́ gbé òṣèlú ọ̀hún lẹ̀ nítorí pé ẹ̀yẹlẹ́ òun ò lè bó ńlé jẹ kó bó ńlé mu tán kọ́ wá dọjọ́ ọkú ọyẹ rí ó pèsè àmọ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ń gbà tọ́já wípé wọ́n dọwọ́rú tí wọ́n dẹsẹ̀ rú tí wọ́n sì yí àdéhùn tí wọn ò sì fún òótọ́ ọ̀rọ̀ tí wọn ò fẹ́ ìgbéga orílẹ̀-èdè wa nàìjíríà àti ìpínlẹ̀ ẹ̀dó ṣàmọ̀ pé náà ni òun rọra yá ṣe gúdù báyìí báyìí sí ẹgbẹ́ òṣèlú wọn ó ní tó sì jẹ́ pé kì í ṣe pé ó wù láti fẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ ó ní ńgbà tó wá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n fi tùlùtù fún gba òun ní ìlànà ti wípé ẹni bá mọ iye wúrà ńlá àtà fún ó ní ṣé ló wọ́n wà débẹ̀ tó wọ́n tún á pé rárá o òun ti bọ́n jẹ ń tọ́yẹ kó wọ́n bọ́n jẹ o kó wọ́n sì yà kúrò lọ́dọ̀ wọn ó ní kò sí ń tọ́jọ́ o ó ní gbogbo ẹni tí bá wà ń wí wòrowòro ọ̀rọ̀ kiri ẹ wá ibòmíì tẹ́ẹ̀ràn ẹnu yín nípa tòun ẹgbọ́n òun lẹ̀ o òun ìsọmọ ọwọ́ gómìnà Godwin Obaseki ẹni tí ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Edo náà kan sára sí tó tún ti fìgbà kan rí jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí orúkọ rẹ̀ jẹ́ olóyè John Odige Oyegun ní ìpínlẹ̀ Edo òun gangan wá kan sáárá gbòòsà ṣọwọ́ Godwin Obaseki tí ṣe gómìnà pínlẹ̀ Èdó lọ́wọ́lọ́wọ́ ó wí pé ṣe é fẹ́ gbọ́ tá a bá ní parọ́ tá a ní ṣèké akin ọmọ ní ṣe ó pé àkókò tiẹ̀ ní gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n tún jókòó wọn jó àwọn ọ̀dọ́ sì wá mọ̀ wípé a ah, àlépa ọjọ́ iwájú ni àyíká rẹ̀ pàtẹ́ dúró sójú kan ṣoṣo ó pé lára àṣeyọrí tó ń mọ̀ wípé Godwin Obaseki ti ṣe ni wípé ó kápá àwọn ọ̀dọ́ ó ń sí wọn létí ó ń là wọ́n lọ́yà lóòrèkóòrè ó sì ń jẹ́ kí wọ́n mọ̀ wípé kì í ṣe ìgbà bá tó délé òkèèrè tẹ́ tó wá gbà pẹ̀lú bẹ́bẹ́ ọ̀nà ìbúrúgbà ń kọ̀rọ̀ kọ́yá tẹ́ wá jìyà bí ewúrọ́ tọ́wọ́ sọ gàárì torí pé ẹ fẹ́ lọ sílé òkèèrè gba ojú omi ni rìnrìn oṣù gbé oṣù pọ̀n lójúgbó ni ẹ máa gba ọ̀nà tí kò bá òfin mu rìnrìn àjò lọ́lẹ̀ òkèèrè kì í ṣègbà tẹ́ bá tó wá tán á dọ̀ nǹkan tún lẹ tún wá lọ rèé bá ìyà àjẹkúrórógbó lẹ tún lọ bá pàdé nílé òkèrè késìgbà náà lẹ tó lè jẹ́ èèyàn ilẹ̀ bàbá yín yìí gangan ti ṣèpínlẹ̀ Ẹdó ẹ lè sọ oríire ń bẹ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí nírú àwọn ọ̀dọ́ lágbára ìwà ń fún wọn ní ètò ìlanilọ́yẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìwà ń da ilé iṣẹ́ sílẹ̀ ń sì ń káwọn ọ̀dọ́ sí wípé gbogbo eléyìí dùn mọ́ òun nínú o wípé akin ọmọ ni Ọbaṣẹ́kì bẹ́ẹ̀ ni Ọbaṣẹ́kì wá wípé ẹni Ọlọ́run bá fi rán yóò jẹ iṣẹ́ ni tó ń ti ajẹ́tẹ̀ yìn Ọlọ́run ni ẹ máa yìn nínú ayé òun ṣùgbọ́n pé wọ́n fẹ́ gbé òṣèlú PDP sílẹ̀ ń bà járojú ọjà ajá balẹ̀. ajá balẹ̀. jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóòlù bàbá mi lẹ́jẹ̀ẹ́ jẹ́ kí máa jẹ́ mu sọ̀rọ̀. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ Ọlọ́run alaye bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyà ló máa léwájú àwọn ọmọ Ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jordan tá a ti ṣèrìbọmi fún Jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè Jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọ lọ gbàdúrà lórílẹ̀‐èdè Jordan ní November thirty sí December six you fit fly là ń bá lọ ó tàn mọ́lẹ̀ ayọ̀ fún mi. hallelujah ọlọ́run tó máa dábìrì ayọ̀ nínú àjọ̀dún ìkórè ọdún kejìlá ccc mọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn sẹ́mínà láfi bẹ̀rẹ̀ harvest of the good shepherd ní monday november eight laago márùn ìrọ̀lẹ́ ìṣọ́nà ní tuesday november nine laago mẹ́wàá òwúrọ̀ ẹ wá gbóhùn olúwa wednesday ọjọ́ kẹwàá sí friday ọjọ́ kejìlá oṣù kọkànlá ní ìsọjí alágbára laago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ó yá o friday november twelve ní night of good shepherd laago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú ẹgbẹ́ akọrin ccc mọ́lẹ̀ ayọ̀ mega nine nine sami p ọ̀wádé adékọ́lá akọrin akọrin ọba ẹ̀rítọ̀míwá voices ṣẹ́gun aṣáolú ọjọ́ ológun sunday november fourteen ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásìtajà ìkórè lẹ́yìn àjọ̀dún lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà his royal majesty ọlọ́wà of ìgbàrà òkè ní bàbá ọjọ́ náà mother celestial prophetess adétutù adébọ̀wálé church matron supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ wà lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ ìmọ̀lẹ̀ ayọ̀ paris one along sango bodijà railway line sango ìbàdàn hallelujah sir zero zero six two two eight one six four three ìgbìmọ̀ ìkórè lónìí ẹ wá káj ayẹyẹ ayọ̀ ìkórè olùṣọ́ àgùntàn rere gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o. ká lè mọ iyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o. fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ́sì fíìlì ẹ̀kẹ́ dá náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwòrò mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yìí níbẹ̀ làwọn elétò ìfowópamọ́ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má banújẹ́ rárá wọ́n darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC tàbí NAPTEP e ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn yọ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà tún lè ṣe. ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún níbi wọ́mọ̀ ìṣèlú yẹn di aṣíwájú christmas stroke new year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí ìṣègùn kò ní kọ́lé bó o bá lè jàǹfààní promo yìí ó ṣoríire nìyẹn wọ́mọ̀ ìṣèlú bíi banana island lẹ́kọ̀ọ́ ti ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira péré wọ́mọ̀ ìṣèlú city láyégun olómi àti diamond city wọn ní mẹ́ni three hundred and fifty thousand wọ́mọ̀ ìṣèlú city Ajibọdẹ two point three million kódà ilẹ̀ wọn l'Àbújá àti Ìlọrin ó promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilé máa fi àwọn ẹ̀bùn bíi plasma TV deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sì fàjẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní wọ́máì sírì kó o má bàa bọ́ sọ́wọ́ ẹ yọjú sí wọ́máì building nídojúkọ complex Ìgbó road nílùú zero one forty one thirty three twenty six eighty five tàbí zero one sixty six zero seven thirty-four fifteen. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. Now look at me, it, It's a five-day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together the anniversary lineup are as follows. Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th. A pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary Grand finale and Sunday fun day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. ìbáṣepá ìkúláyé ni ará àgbà ń dà mama Abigail Olúwafúnmiláyọ̀ Mọ́ládùn Abẹ̀gbẹ́ramọ́nì ní sàǹdà aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ abiyamọ tòótọ́ ìyá tó kẹ́ bí àtàrà mọ́ra. ọdún kẹsàn-án rèé bẹ́ẹ̀ ti fi wọ́n sílẹ̀ sáyé lọ. ó sì ń ṣe wá bí àlá nítorí ojoojúmọ́ là ń ṣèdárò rẹ̀ ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún two thousand twelve lómìnì ìgbẹ̀yìn gbogbo ọmọ àti ọmọ ọmọ ló ń ṣe lédè lẹ́yìn rẹ̀ màmá Abigail Olúwafúnmiláyọ̀ ó dẹ̀rìnà kù ó dojú àlá ó tún di bẹ́ẹ̀ ní bá jọ ni àlàfo tí ìpapòdà rẹ̀ dá sílẹ̀ ó sì ṣòfò síbẹ̀ tí kò sì sí ẹnikẹ́ni tó lè dí àlàfo yìí ìyá onínúure májọkùn májèkòló ohun tí wọ́n bá ń jẹ lájòlé ọ̀run ni kó máa bá wọn jẹ máa sùn láyà ẹlẹ́dàá rẹ̀ títí dìgbà tí a ó pàdé tí a kò ní pínyà mọ́ olùkéde gbogbo ọmọ ọmọ ọmọ àti ọkọ rẹ̀ Rafiu Moyọ̀sẹ́rẹ́ Ramoni ló ń ṣe léde lẹ́yìn rẹ̀. alábàágbé pé àti ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ padà ajá balẹ̀ ròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ kásáré bá tètè kó mọ̀ bá ṣe aláìtó fáwọn àtẹ̀yìn kó tó di pé àmọ̀ṣẹ́rí wálé lórí ìròyìn ajá balẹ̀ fún tòní hmm. wọ́n ní lórí ìṣẹ̀lẹ̀ yíyabo ilé onídàájọ́ ọ́dìlì tí wọ́n sì lọ rèé gbọn ibẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní ẹni tó léwájú àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n lọ rèé ṣiṣẹ́ láàbí ọ̀hún wọ́n ní kì í ṣòdè kì í ṣànárẹ̀ o títí ń ṣerú rẹ̀ kódà ẹlẹ́karùnrú rẹ̀ òun náà ni eléyìí tí wọ́n ṣe tó bù wọ́n lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Lawrence Ajodo lẹ́ni tí wọ́n pè ní ayédèrú ọlọ́pàá wọ́n lò ni wọ́n ti fòfin gbé o tí wọ́n sì ṣe àfihàn rẹ̀ pẹ̀lú àwọn mẹ́tàlá míì látàrí pé níṣe òun tí wọ́n lọ rèé yabo ilé adájọ́ àgbà kan tó jẹ́ adájọ́ nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà onídàájọ́ Mary Odili wọ́n nínú ilé rẹ̀ tí ń bẹ nílùú Àbújá ibẹ̀ ni wọ́n yabo tí wọ́n sì gbọn ibẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní kì í ṣe àkọ́kọ́ àjọdò lélẹ́yìí o torí pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ló ti ṣe sẹ́yìn lára àwọn tó sì ti yabo ilé wọn sẹ́yìn rí wọ́n ní lára wọn lẹni tó ti fi gbà jẹ́ ààrẹ ológun fórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì abdulsalami abubakar wọ́n ní àjọdò nígbà tí ń ṣàlàyé ó ní àgbàṣẹ́ṣe ó lòun jẹ́ o fẹ́ni tí í ṣe amòfin àgbà yẹnyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ abubakar malami san wọ́n ní tó sì wáá jẹ́ pé tòun tí àwọn yòókù tọwọ́jọ tẹ̀ wọ́n ní náà ni wọ́n ti ṣe àfihàn wọn nílùú àbújá tí ṣe olúùlú orílẹ̀‐èdè wa nàìjíríà nílànà bá tètè tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n lọ bíi okòó lé ní irinwó àti mẹ́fà four hundred and twenty six ló ṣeé ṣe kí wọ́n ó fòfin dè tàbí kí wọ́n pàdánù iṣẹ́ wọn látàrí wípé níṣe ni wọ́n dàgbọ́n lá o sí ìlànà àṣepòrọ́pò tí wọ́n fi gbé wọn lọ sílé iṣẹ́ ọba tuntun tó sì wáá jẹ́ pé wọ́n kọ̀ wọn ò tí ì lọ rè wọṣẹ́ ń bẹ̀ wọ́n ní àwọn èèyàn tọ́rọ̀ kàn ni wọ́n ní gbèdéke títí di ọjọ́ kẹtàdínlógún ní oṣù tá a wà yìí tó bọ́ kí wọ́n fi gbéra lọ sí ibi tuntun eléyìí tí wọ́n gbé wọn lọ wọ́n ní nínú lẹ́tà kan eléyìí tó jáde láti ọ́fíìsì ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ọba fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà dókítà fọláṣadé yẹmí ẹ̀sán wọ́n ní ibẹ̀ náà ni ọ̀rọ̀ mọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ kọkànléní ogún nínú oṣù kẹsàn-án ọdún 2021 tàwa yìí láti pàṣẹ sákúlà kan tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọba kan fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ ní ìpele iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún sí ìpele kẹsàn-án wọ́n ní kí àṣepò rọpò kó dé bá wọn o iyùn náà bẹ́ẹ̀ àwò gédéǹgbé lójú ìwé kẹrin ẹ̀wẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Muhammadu Buhari wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé láàrin gbèdéke ọ̀sẹ̀ mẹ́jọ péré wọ́n ní ààrẹ ti ṣàbẹ̀wò sórílẹ̀-èdè South Africa àtàwọn ìlú ńláńlá mẹ́fà míì káàkiri àgbáyé o ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní bàbá rìnrìn àjò gan o láàrin gbèdéke ọ̀sẹ̀ mẹ́jọ sẹ́yìn wọ́n ní nínú àwọn ìlú tí bàbá kàn sí òun náà ni a ti rí àwọn ìlú ńláńlá méje ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè mẹ́fà ní tìbútòrò orílẹ̀‐èdè àgbáyé wọ́n ní ààrẹ Muhammadu Buhari ni wọ́n kọ́kọ́ gbéra ìrìn àjò tó sì jẹ́ pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń bẹ nílùú Durban lórílẹ̀‐èdè South Africa níbi tí wọ́n ti lọ rèé kópa níbi àjọsọyépọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ okòwò eléyìí tí yọmọ wáyé ń bẹ̀ láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù táwa yìí títí di ọjọ́ kọkànlélógún wọ́n ní ọgbà tí ààrẹ tí wọ́n ti gúnlẹ̀ sí ìlú Durban lórílẹ̀‐èdè South Africa òun náà ni ààrẹ ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ o fún ìpàdé alágbára tí ọmọ wáyé ń bẹ̀ wọ́n ní lára àwọn ìlú ńláńlá míì tá ààrẹ tún ti kàn sí òun láti rí ìlú Paris lórílẹ̀‐èdè Faransé wọ́n ní ààrẹ ti dé Scotland ààrẹ ti dé ìlú New York lórílẹ̀‐èdè America kódà wọ́n kàn sí Riyadh nílẹ̀ Mecca àtàwọn bòmíì káàkiri àgbáyé ìròyìn ẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ́ọ́ rèé ṣẹ̀rí rẹ̀ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch. ìwé ìròyìn ti Sunday Tribune àti Sunday Vanguard náà gbé àkọlé ìròyìn kan eléyìí tí gómìnà ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello tó wípé ìdá àádọ́rùn-ún nínú ìṣòro tí ń kojú ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà òṣèlú nìkan ló lè wá ojútùú sí i ojú ìwé ìwé ti Sunday Tribune lójú ìwé karùn-ún yẹn ni màá ti jẹ iṣẹ́ yẹn délẹ̀délẹ̀ gómìnà Yàyà Bello ti ìpínlẹ̀ Kogi lákòókò tó ń gba àlejò àwọn oníròyìn lánàá lẹ́sọ́ ìjọba rẹ̀ ti ń bẹ ní ìpínlẹ̀ Kogi ibẹ̀ ló ti tọ́ka sí gbogbo kùdìẹ̀kudiẹ tí ń dojúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì wípé báwọn olóṣèlú bá lè fi ọwọ́ sowọ́pọ̀ wípé ẹnu wọn làṣẹ wà láti gbógun tiwa àbàjẹ́ tó gbòdògbòkò sí orílẹ̀-èdè yìí lọ́rùn láti pàṣẹ àwọn agbébọn àwọn ajínigbé àwọn afiniṣètùtù ọ̀la àwọn afiti ìpátíkùkù báwọn mọ̀jẹ̀sẹ̀ ṣe àti àwọn èèyàn tí wọ́n dúró gẹ́gẹ́ bí à ń dojú ìjà kọ ìjọba látàrí tí wọ́n bá ń béèrè fún tí ò tí ì tó wọn lọ́wọ́ ó pe òṣèlú láṣẹ lórí ohun gbogbo bíi pé ọba ba lórí ohun gbogbo ni gómìnà Yàyà Bello nígbà tó wá pe àkíyèsí àwọn oníròyìn sí ọ̀rọ̀ yìí ó pé ìfọwọ́sowọ́pọ̀ ààrẹ Muhammadu Buhari ni làwọn gómìnà ti ń bẹ ní ìpínlẹ̀ gbogbo ni wọ́n nílò torí wípé kò sí gómìnà kan tó lè fẹ́ ẹ̀ dá nǹkan ṣe tán tààràtààrà lágbo ti ètò ààbò bí ìjọba àpapọ̀ bá sọ wípé kí wọ́n fọn fèrè kó máa lo bẹ́ẹ̀ nípa àṣẹ ọ̀hún ọwọ́ àìpé kí gbogbo olóṣèlú ti ń bẹ ní abíòrì lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n túbọ̀ jẹ́ kí ẹnu ọkọ̀ láti bá ìjọba sọ̀rọ̀ pé torí gbogbo bí nǹkan ṣe yìnrìn mọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan lára ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ó pé àwọn èèyàn ti ń bẹ níbẹ̀ ìnìyà ń jẹ o ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ iṣẹ́ yẹn. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n gbìyànjú púpọ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé owó kan eléyìí tó lé mẹ́rin ní ọgọ́rùn-ún bílíọ̀nù náírà ìyún one hundred and four billion naira wọ́n ní níjọba ti ná lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú à ń fọwọ́ àti gbígbọ́ bùkátà tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ohun ìrónilágbára fáwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní iléeṣẹ́ tó ń bójútó àlùmọ́ọ́nì inú omi nílẹ̀ wa nàìjíríà wọ́n ní wọ́n tẹ́wọ́ gba owó kan tó dín fẹ́rẹ́fẹ́ ní bílíọ̀nù mẹ́wàá náírà iyùn nine point nine billion naira nínú owó kan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi ṣe wọ́n láàánú eléyìí ti ṣe two point three trillion naira gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní ìjọba wọ́n tún yọ̀ǹda owó kan eléyìí ti ṣe bílíọ̀nù mẹ́rin ó lé ní àádọ́rùn náírà iyùn ninety four billion naira fọ́rọ̀ tó kan ìrónilágbára fáwọn ọ̀dọ́ àti ìdáṣẹ́sílẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé àpapọ̀ owó eléyìí tíjọba ná láti gbọ́ bùkátà rẹ̀ ó jẹ́ one hundred and four billion naira ìyẹn wá dúró bẹ́ẹ̀ àwògede ń gbé ṣẹ́rí lójú ìwé kẹrin títí sàn wojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní bákan náà ọ̀rọ̀ mà ti jáde ń bẹ̀ látẹnu Emeka Ihedioa oníṣẹ́ rí tó bá di ní ọdún 2023 tàbí ṣùgbọ́n kankan ò sí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n gba ògo wọn padà o nípínlẹ̀ Imo wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo Emeka Yedioa lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ló ṣe ní àlàyé wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n gbẹ̀yẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́ o nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 wọ́n ní Emeka Yedioa tó jẹ́ pé sáà rẹ̀ kò tọ́jọ́ o látàrí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tọrọ lóyè gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Imo òun náà ló tún wáá fọwọ́ sọ̀yà wípé ẹ wò ó tàbí ṣùgbọ́n kankan ò sí lásìkò tí ìbò tuntun ti bá ń wáyé ní ìpínlẹ̀ Imo yẹn ó ní ó dájú o pẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n gba ògo wọn padà ìròyìn yẹn ń bẹ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ yìí. bí ó ṣe jẹ́ ń sáré jo ilé ìmọ̀ ká tó ṣe ojú òpó sílẹ̀ inú ìwé ìròyìn ti Sunday Vanguard lójú ìwé kẹfà ń bẹ gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìròyìn yẹn ìwé ìròyìn yẹn ni ìròyìn kan tí wọ́n wípé ọwọ́ ba ọkùnrin kan ní ìpínlẹ̀ Delta ẹni tó fi tìpátìkòkò báwọn ọmọ jìṣẹ́ kan ọmọ ìyá méjì ṣe pọ̀